àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn òṣìṣẹ́ àfihàn ìṣàwòmí tí wọ́n ń darí sí gẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún tago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì ìkànnì alábàríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá ń rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ọ́ àbífàtà ìṣàwòmí sórí aago wọ̀nyí zero eight one zero three three.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 ورحمة الله وبركاته ọ̀rọ̀ tí mò ń bá lọ الجنة. يعني ni ọ̀rọ̀ nípa àwọn àlìjànú ẹni pé الجنة. nípa rókèà òun ni ó súnmi débi ọ̀rọ̀ àwọn àlìjànú wípé báwo ni wọ́n ṣe rí báwo ni wọ́n ṣe jẹ́ sọ kí ni àwọn kan tí wọ́n máa ń ṣe ǹjẹ́ wọ́n ní orí kan tó lè san ọmọ ẹ̀dá ènìyàn ǹjẹ́ sì ní aburú tí wọ́n lè ṣe fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sàlìjẹ́ ní olórí kan tí ó fọ́mọ ènìyàn ṣùgbọ́n ni pé aburú òun ni ọmọ ń ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó èyí tí a fẹ́ wò lónìí àwọn ọ̀nà wo ni tí àlìjànà tó bá rọ́lùyàn àbí ó dé ara àyàn àwọn ọ̀nà wo ni èèyàn mọ̀ sí ń fura mọ̀ kúrò àǹfẹ́ ni yìí nǹkan ti rọ́ọ̀lù ẹni pé ti ní sọ́rẹ́ àbí ti ní mọ́sù. alákọ̀ọ́kọ́ ni pé yàṣùdùrù jìn alẹ́lẹ́hìn bí àlàmẹ́tì mọ̀hẹ́yánná kàṣùṣù sílbàṣọ́r ó ní kó jẹ́ pé ojú yàn kó máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tí epo ojú rẹ̀ ò ní dúró yọmọ tẹ́jú pàpàpàpàpàpà ní gbogbo gbà ṣe pé ojú yọ́ta mọ̀ ṣẹ́ yọ́ mọ̀ ṣẹ́ yọ́ mọ̀ ṣẹ́ yọ́ mọ̀ ṣẹ́ kò ní rí ojú yẹn kọ̀ǹtró so kì í ṣe pé díẹ̀ díẹ̀ o kì í ṣe pé díẹ̀ díẹ̀ gidi gan ni o so léyìí àpẹẹrẹ tí wọ́n máa fi mọ̀ kọ́dà pé nìyí o ti àpòfẹ́sì kọ́dà pé o ti ní mọ́sù àbí sọ́rọ́ rì àwọn taghyir al àbí kí òun yóò yí padà tó pé pẹ̀lú ohun tẹ àbí àwọn lọ́gọ́ àbí pé èdè tí ẹ ní mọ nǹkan tí ń sọ ló kàn máa sọ ìsọkúsọ èdè tẹ́ ní gbòòrò rẹ̀ rí tó ẹ máa mọ irú máa wọ́n jẹ́ kí èèyàn máa dáná pé àkàkọ́ ah, nǹkan ti ṣe ẹni yìí náà nírú ìṣesí yìí ẹni kúrò yóò mọ sọ̀rọ̀ ẹ̀ kò ní mọ tó ń sọ mọ́ sọ yóò mọ̀ dàbí ẹni tó ti lọ lè mú nǹkan tó ti mọ tí yóò wà bẹ́ẹ̀ tó ti fagbó tọpọlọ rẹ ti dàrú tó kò ní mọ nǹkan tó ń sọ mọ́ so eléyìí ni ìṣesí alákọ̀ọ́kọ́ tó pé ẹ̀ ní rójú tó ti ń wí sọ ọ̀nà ẹlẹ́kejì òun ni pé ẹni tó rẹ̀ yẹn yóò máa mọ̀ pé nǹkan ń ṣe òun pẹ̀lú wọn ní ó rẹ̀ mí orí ń fọ́ mi lápòjúwe àmọ́ kò ní mọ nǹkan míì tí ń ṣẹlẹ̀ mọ́ kò ní mọ nǹkan míì tí ń ṣẹlẹ̀ mọ́ so eléyìí náà ó jẹ́ ọ̀nà kejì ọ̀nà ẹlẹ́kẹta òun ni pé ya'i wa yudrik ma hawlahu qawlan wa fi'lan walakin yakunu faqida al-irada yóò mọ̀ mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ yóò sì mọ̀ nǹkan tó ń sọ̀rọ̀ tẹ bá dẹ̀bí pé kí ló wí ọ̀sán tó ń wí àmọ́ fákẹ́dẹ̀l ìràdà kò ní lè ní decision láti take clear nǹkan tí ń ṣẹlẹ̀ fún ẹ̀mọ́ kò ní lè mọ nǹkan tó wọ́n máa ṣe sí nǹkan tí ń ṣe òun pé ó ah, ń ṣe wá sí báyìí so ọ̀nà kẹta lélẹ́yìí so ọ̀nà kẹrin òun ni pé ó jẹ́ pé kí ẹni tí ó rẹ̀ abẹ́ni tí a ń sọ pé bóyá nǹkan ṣe yìí pé kó kàn mọ́ sunkún ẹ̀lùbùkà aláìràdì kó kàn mọ́ sunkún tí ò ní mọ ìdí ẹ̀kàn mọ́ yóò kàn mọ́ ké iná ni. tó léyìí òun ni ọ̀rọ̀ mẹ́rin tí àwọn àfáà tí wọ́n ṣàkíyèsí rẹ̀ wípé ṣètọ́n ẹni pé àwọn jíìnì tó máa fi ń ṣe aburú tó máa fi ń kó nira bá ọmọ ẹ̀dá ènìyàn. tó kódà nínú àwọn ọ̀nà tí tó máa ń gbà kó ìrora bọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn nígbà míì àwọn amúrọ̀d àwọn àìsàn kan bẹ tó ṣe pé ṣètọ́n náà nínú àwọn àjìnà ọmọ ń sábà bí rẹ̀ ṣe mà kíkíní ọba lè kílẹ̀ dáadáa ṣètò nínú ìwádìí àwọn oníṣègùn wọ́n ní pé tí ẹ̀fọn bá jẹ ẹlòmíì wọ́n ní ibà yóò ní malaria wọ́n ní pé ẹ̀fọn ló jẹ wọ́n ní ẹlòmíì ó mu omi kan ó fi ní typhoid so ẹ̀rí pé kìíní kan wọ́n ní kó yẹ sábà bí nǹkan kan so nínú àwọn kan tó máa ń ṣe sábà bí ṣálàlì àwọn kan mọ̀ tó máa ń sábà bí rẹ o ní jẹ́ ṣálàlì ní pé kéèyàn stroke stroke òun ní jẹ́ máa ń pè ní àrùn rọpárọsẹ̀ so ó máa ń fà àwọn jíìnì máa ń fà tó lára nǹkan tó máa ń fà ìkàmí fa o ìkàmí náà máa ń fa o àmọ́ ti jíìnì náà tó máa ń fà á pẹ̀lú mi ó ní pé ó ní high blood pressure láti bí high blood pressure ló ti di stroke fún so gym òun náà máa ń fa shalal kéèyàn ní stroke partial ni àbí full one tó wàsọ́mọ̀m kódà nínú nǹkan tí àlìjánu máa tó ń ṣe nínú àwọn àìsàn tí máa ìnira tí máa ń kú bọ́mọ ẹ̀dẹ́ nìyàn ó lè dìyàn létí ó lè mọ́jì kéèyàn gbọ́rọ̀ mọ́ so ni wọ́n sábàbí rẹ̀ so àwọn gbogbo ẹ̀ náà o ẹ má jẹ́ ká gbàgbé pé tó bá wu ọlọ́run ọba nìyẹn o so torí pé ẹ̀rí pé gbogbo àwọn ẹwu ẹ̀fọn tí mò ń sọ yìí nìsín tí mosquito tó bá jẹ lómi yẹn ni pé ẹ̀fọn tó bá jẹ lómi mo ní pé ìbá ó sì mọ ẹlòmí ẹlòmí sì ní kí ẹ̀fọn jẹ́ kí gbogbo ara rẹ̀ ó máa lé kò sì ní ní kò ní ní malaria yóò kàn ní ah ẹwu ẹwu ẹ̀fọn ti jẹ mí burúkú la ilaha so ẹni ò sì ní ní malaria bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí so kì í ṣe pé bóyá àlìjẹun náà ní dandan tó bá ti ṣe bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ ṣe ìgbà mi kọ́ra yóò gbé òkú wọn ó ṣe ọlọ́run sì ní kó kó ṣe so ibi yìí náà ni ó ti mọ ní ṣe pẹ̀lú sehir ẹ̀rì tí mo sọ ń jò ní ìmá padà débẹ̀ kí ni àlákọ̀ kí ni àṣopọ̀ tí ń bẹ láàrin sehir àṣàṣì àti àwọn àlìjẹun so inshallah topic kan nìyẹn náà ní ọ̀tọ̀ so àwọn eléyìí bí láti mọ̀ pé tábà ń sọ fún mi ènìyàn pé ẹ máa múra sí azkar ẹ máa saskar ẹ máa ṣe àwọn rókèà mi ò ní kò ní mọ kò ní mọ pàtàkì nǹkan yẹn tó àìmọye ọmọ mi tó ṣe pé ó ti yàyàkuyà ó ti sọ̀hánilà ṣetán ti àlùjànnú ti kó sí la àmọ́ yóò sì máa sọ̀rọ̀ sòkí ní òfin strike ní ìjọba wọn tó bá yọ tó bá strike láwọn pé hé àmọ́ pé nǹkan báyìí ń bẹ lára rẹ̀ ó sì ń bẹ ní ara rẹ̀ tipẹ́tipẹ́ so àbákan náà fẹ́ wo kí ni àwọn asbab àwọn okùnfà tó máa ń fa kí ṣèitán àwọn àlejànú tí wọ́n kó síyàn lára hmm, kan kó síyàn lára so gbogbo wa náà ló yẹ ká máa rí eléyìí tábà sọ pé àlejànú kó síyàn lára àbí àlejànú ń dààmú yàn ìgbà míì a máa jẹ́ mọ́sùkùlì so tó yẹ pé yóò mú yànyàn yán àtọpọlọ àtàrà àti gbogbo ẹ̀ kò ní mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ ìgbà míì sì ni mẹ́sàn-án ojú yìí rọra máa mú yàn tó pé páàtì náà rọra mú yàn díẹ̀ pàṣẹ kìíní ni àlìjáná rọra mú yàn díẹ̀ mọ́sàn-án dẹ ìmùká wá tó yẹ pé gbogbo gbà ní òun o kò ní kú ò ṣàlàwà gbúdọ̀ àwọn yìí ni àwọn tó ṣe kí wọ́n gbogbo àwọn tó tí wọ́n rí báyìí lọ́mọ ṣàbáwà sànù wọn so àwọn tó ń jẹ́ aláfọwọ́fà nínú wọn tọ́ kọlọ́n kó ṣe òsàn fún wọn tó lẹ́nu tó mú gbó ẹni tó fa cocaine ẹni tó lọ lè mú ọ̀kọ́tà ẹni tó lọ lè mú rọ́bà ẹni tó lọ lè mú kọflin àbí kí wọ́n tó ń pè é tọ́nà mọ oríṣiríṣi so tó ń bọ̀ mú káàkiri ohun tó wá fi hàn ra ilé mọ̀ṣẹ́ rí pé òun ló ṣe kíkà fúnra rẹ̀ so bẹ́ẹ̀ sì ni ó ti máa mú táìf yẹn ni pé apá kan náà yẹn ni pé á ah, ó yà àbí kankan rà ń dùn mí díẹ̀ àbí ọ̀rọ̀ amú yóò lọ díẹ̀ yóò tún dé yóò lọ díẹ̀ ó tún dé ní kíni àwọn àlùjànnú yẹn tó bá kan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin hmm, ẹ̀jẹ̀ kì í débẹ̀ bí asbabul mas kí ló mọ̀ ń fà tí àwọn àlùjànnú wọn fi ń súnmọ́ yàn tó wọn fi ń hàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè mà ìgbà mi àlẹ́ ìṣ wal hawa àlùjànnú máa ń nífẹ̀ẹ́ lómi pípé àlùjànnú kan láìkẹ́ tó kà máa súnmọ́ so kódà kò túbọ̀ sí pé nìyẹn rẹwà ó lè jẹ́ pé irú ẹwà tí nǹkan tí ń bẹ lára yẹn àlìjẹ̀nú kan láìkẹ̀ tí sì tó máa súnmọ́ ẹlòmíì sì ní ẹwà ni àlìjẹ̀nú wò wá sọ́dọ̀ rẹ̀ so náà ni hmm, tó bá ń sọ fún yàn pé àníṣẹ́ ìǹtẹ́ ìmọ̀ fi prevent ara yín kò yí sí ní ẹlẹ́yìn ẹ̀lẹ́ fi prevent ara yẹn lọ́wọ́ àlìjẹ̀nú ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ ju àzùkárò ọlọ́run àzùkárò ànábì sallallahu alaihi wasallam náà ni sọ́dọ̀ ní gbogbo àwọn ọmọ kéèké àwọn ọmọbìnrin tó máa ń sira lẹ̀ àdánwò tí wọ́n ń kóra wọn sí kèsì kékeré tí wọ́n ń kóra wọn sádánwò ní tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé wọn àti nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn torí pé kí ni wọ́n mọ̀ gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba délẹ̀ iná ó tún ṣòro fún wọn ó ń rọrùn láti pé kálíjọ ní kórè bí rọ́ọ̀lù wọn torí pé kí ni ẹlẹ́yìn náà ẹni tó bá ń sọ pé wọn ráyé ọ̀rọ̀ ẹ̀sìn àgbákò tó ń kóra rẹ̀ kì í ṣe kékeré tó ní mùsùlùmí ni àwọn bọ̀tí mi ò àmì mùsùlùmí bọ̀tí mi ò ráyè fún à ń ṣe ẹ̀sìn yẹn nìkan hmm. so àdánwò tó ń kó bára rẹ̀ kì í ṣàdánwò kékeré o ò nira la ò ń sọ nǹkan nù tọ́ ọ̀nà àkọ́kọ́ nìyẹn oníbi kárí jọ̀ọ́nù kan láìkẹ́ nìyẹn ṣé ẹ̀kí ń gbà mí àwọn ọmọ èdè ènìyàn náà akànlé rí dábàá kan bóyá ẹ̀dìẹ àbí ẹran tákàn wọ́n pé ah mo sì láìkẹ́ adìẹ yìí o mo sì láìkẹ́ ẹran so ọmọ ènìyàn kan nílé mú kó níjẹ máa mú tó gẹ́gẹ́ náà àlejò náà ṣe máa ń láìkì ọmọ ẹ̀dẹ́ ènìyàn míì nígbà míì kódà ńgbà míì ó lè jẹ́ pé obìnrin náà láìkì ọkùnrin náà wà lè jẹun náà tó lè jẹ́ pé ọkùnrin náà láìkì obìnrin náà wà lè jẹun náà nínú ènìyàn gbọ́dọ̀ fi àbùkárù lẹ̀ nígbà kan tó ṣe pé kó ti ní tó fi protect ara rẹ kó ti ní àwọn protector tó le tó ṣe pé tó bá ti fẹ́ súnmọ́ báyìí yọ ṣọ́ọ̀kì kò yọ ọkọ̀ padà ni kò níbi dọ́dọ̀ rẹ so máa padà débẹ̀ anábì sallallahu alaihi wasallam tó ń jọ́kọ̀lá anábì orí Umar ibn Khattab radiyallahu anhu anábì sọ pé inna shaytanu yafirru min Umar ní idha salaka Umar fajjan yasluqu shaytanu fajjan akhar ó kama qala sallallahu alaihi wasallam anábì ní sẹ́rí Umar ibn Khattab yìí tí bá ń bọ̀ àwọn àlejò máa ń sá fáwọn ni wọ́n máa ń sá fún ọ̀họ̀ ni tó bá ń bọ̀ lọ́nà kan báyìí tí àlejò máa ń bọ̀ yóò họ̀ padà ni wọ bàbá alálìjẹ̀nú torí pé ọ̀daràn nù tálìjẹ̀nú ń tẹ̀lé ọ káàkiri wàrẹ́ ọ̀dá ọ̀dá wájú ọlọ́wọ́ bá ní alálìjẹ̀nú fi ń tẹ̀lé ọ kì so tẹ̀lé mi àwọn alálìjẹ̀nú ní alálìjẹ̀nú ní ń darí òun tó ọ̀daràn ẹni èṣù ní ọ̀nìyànú ọlọ́mọṣẹ́ rẹ ní èṣù ọ̀nà kejì tó máa ń fa ní tí àwọn àlìjẹ̀nú àwọn ṣayatin tó máa fi ń súnmọ́yàn onílẹ̀ zulmil insil aljin oní kí ó jẹ́ pé èèyàn gẹ̀lẹ́ yẹn sábùsí fálìjẹ̀nú yẹn so ó dúró dédé rẹ̀ ó dúró dédé rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ ó dà mí síbi tó wà ní gbóná ó wà jẹ́jẹ́ rẹ̀ lọ́dún tọ̀ síbi tó wà ìlànà ìfi ṣọ́ wa lára pé tẹ bá fẹ́ tẹ ẹ máa tọ̀ sínú ihò ẹ máa tọ̀ sínú ihò so torí pé kí ni dúró àwọn ààyè yẹn àwọn àlejò ló máa wà níbẹ̀ ṣé wọn irú ẹni tó wà lè serú yìí ó ní ìsìn fún lọ́nà lè sábòsí fún wọn nu so àwọn náà kẹfì bínú wọn kàn rán lò ní. so náà ìgbà míì sì ní ìmọ̀ ń ṣẹlẹ̀ tó yẹ pé kò ní ní sábà bí subhanallah ọlọ́mọṣàlá wà níbi aburú ọlọ́mọṣàlá wà níbi aburú so kò ní ní sábà bí ṣètọ́nù àwọn àlìjẹ́nú yọ kàn rọ́ọ̀lù ẹnìyẹn ni kẹ́lẹ́ pọ́ṣù kankan so irú ọ̀nà tí yẹn máa ń gbà wá ni pé ẹ̀kẹ́lẹ́ máa rí alagadabu shadid ìbínú tí ó le jù ọ̀rọ̀ tó máa ń fà bóyá tí ṣètọ́nù ó sì kó sí lọ́dọ̀ ṣètọ́nù ó sì lò fún nǹkan tó bá fẹ́ ṣe nígbà náà sọ lọ sọlọ bí ní pé àníṣe kódà tí ẹ bá rí nǹkan ìjà bóyá orí ìbọn àbò orí àdá ànábì ni máa ń na rẹ̀ sí ìyẹ̀kọ́ ọmọ fífà yẹn ṣeré o àbí kó bínú kọ́ lè bínú yọ nǹkan kọ́ lè kẹ́ mọ́ ìjà kọ́ sáré lè bínú yọ ìbọn kọ́ sáré lè bínú yọ àdá kọ́ lè bínú yọ ògò kọ́ fọ́gò mọ́lẹ̀ ànábì ni ṣètọ́nù ó sì wá bá ọ nígbà yẹn ṣètọ́nù ó sì gbà yóò sì fọwọ́ fi gùn ọwọ́ rẹ̀ náà ni ó sì fi gùn ọmọ àwọn kò ó ti gún ẹnìyàn ó ti kú so nabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ bákan náà al-khawfu shadid kí yóò ní ìbẹ̀rù kí yóò ti máa bẹ̀rù púpọ̀ jù so ó máa ń fa kí àwọn àlejò kan súnmọ́ yàn tó bá ti lójoojú wọ́n máa gbà pépépépépépé so bákan náà kí yóò ti ní ṣáháwà yẹn ni pé kí o ti ní adùn ọkùnrin ìsúnmọ́kùnrin àbí adùn ìsúnmọ́bìnrin kó jù kí wọ́n á ṣe gbogbo gbà kó sáyé pé yóò sábà fíl nǹkan burúkú náà ní òsì níyàwó òun so kí ni yẹn àwọn ọ̀nà ṣètọ́nù máa ń gbà wà bẹ́ẹ̀ àpẹẹrẹ tí wọ́n fi mọ̀ pé á ah, dà pé ṣètọ́nù ń bẹ ní nítòsí ẹni yìí so ṣètọ́nù ń bẹ nítòsí ẹni yìí so káwo báwo wá ni a ṣe máa ń lé àṣẹ ìtọ́nù yẹn ni pé àwọn àlejò ń tẹ̀rí yẹn wọ́n máa wà nínú ilé nínú ilé èèyàn tí kí wọ́n sì máa kó ṣùtá bá ẹni tó nílé so Islam ọ̀la ọ̀nà kalẹ̀ ó dẹ̀kọ́ wa ní ẹ̀kọ́ ṣẹlẹ̀ tí ọba gbọ́ Islam yẹ́rì kí mo máa ń sọ bó ṣe rí ìgbà tí yẹn máa ń mọ bí Islam ṣe tó bó ti ríìchì tó sẹ́pà àwọn èèyàn máa ní oúnjẹ kan ríìchì bẹ́ẹ̀ tí mo pé Islam ríìchì òun ni kí ẹni tó bá gbọ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam yẹ ẹni tó bá gbọ́ súnà nẹ́bí yẹ ènìyàn mọ̀ pé Islam ó rich wàláhi tàláhi wàjàìlínà al-Qur'an tibyanan li kulli shay gbogbo nǹkan náà ni al-Qur'an ló ṣàlàyé rẹ̀ fún wa gbogbo nǹkan so tí èyàn bá fẹ́ lé àwọn aṣeitan kù nínú léyàn so tí ò tiẹ̀ fi ní lè wọbẹ̀ àbí tó ti wọbẹ̀ tí èyàn ó so àkọ́kọ́ tí mo kọ́kọ́ yọ ni pé ẹnìkan ò lè mà bí ṣètọ́nù ti wọnú ilé rẹ o bí kí àlìjẹ̀nú wà nú ilé rẹ o so àfitọ́ ẹkún yẹn bá rí àwọn àpẹẹrẹ tó yẹ pé ó strange so lápèjúwe yẹn ń kówó sílé ó sì mọ̀ pé ó tọ́jú owó yẹn ó sì tilẹ̀kùn yẹn kò í ṣe pé àwọn ọmọ ni wọ́n mú ẹnìkan kan ò mú ọkàn rí owó rẹ mọ́ náà ni so ọkàn ní rí má so ó tún change bòmíì ó tún tì ó tún ní rí náà ò ní rí mọ́ àbí kò gan kó kó sápò kò sí pé nǹkan kan kì í pò sọnù kò sì ní rí mọ́ so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí pé irú yẹn nìkan mọ̀ pé ah bóyá kìí pé yàn tó pinnu náà subhanallah ẹ ò lè pinnu torí nǹkan tó ń tíyàn ọmọ àmọ̀dájú rẹ ni wọ́n ní pé bóyá sùúrù nǹkan báyẹn wá ní sàdébí wá ní ṣẹ́rẹ́ tí kò bá fẹ́ kí àṣetọ́nù kó wọnú lé òun káwọn àlejò nùhẹ́mà ló ní ànábì sọ pé ij'alu min salatikum fi buyutikum wa la tattakhidhuha qubura so ànábì ní ẹ máa kírun nínú ilé yín náfìl ẹni pé àwọn náfìl àyìn ẹ máa yàn nínú ilé ẹ má sọ nínú di sàárè o fẹ̀rẹ̀ tí ó bá ti sọ inú ilé di sàárè àbó sìnkú sínú yàrá rẹ̀ ẹnìyàn yìí invite ṣètọ́n ní kò máa bọ̀ wá nínú wọn tó náà ní gbogbo àwọn èèyàn yìí tó ń ṣe ní ààyè lóló lásìkò yìí ṣẹ́rí nígbà kan a kì í rí bàtà fi wà ní kéékèèké kí wọ́n sì kú sínú yàrá kí wọ́n sì kú sí etí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ibi kọ́fẹ́ẹ̀tì inú ilé àbí níbi báńkólì ilé àmọ́ nìtí ó ti pọ̀ bọ́ àyà nínú ìlú yìí o nínú yàrá wọn ń sin síbẹ̀ kọ́lá wọn sì kó àwọn àfáà sínú yàrá subhanallah so gbúrò àwọn kaba yìí ló máa ń jẹ́ káàlì jẹun ó máa ṣeré nínú ilé ká máa wà nínú ilé ká máa kó sùtà bá àwọn èèyàn torí pé kí ni bí ẹ bá kírun nínú yàrá yẹn kò wà valid ìrun yìí kò ní ọlọ́run ní gbà so anabi sallallahu alaihi wasallam ní ká yóò náà sù anabi ní ẹ̀yin ènìyàn sallu fi buyutikum ẹ máa kírun nínú yàrá yín fa inna afdala salati al-mar'i fi baytihi anabi ní ìrun tó dá kí ọmọ kí ń lè rẹ̀ òun náà ni illa salat al-maktuba ìrun tó bá ti jẹ́ ìrun ìran èèyàn náà ni kódà kí ọmọ kí ń lé kí ọmọ lọ́lẹ̀ kí ní mọ́ṣáláṣí ni fa inna tatrudu shayatin inú mọ́ ìrun ọmọ ń lé àwọn èṣù kú nínú ilé ni ó lé wọn kú nínú ilé so náà ni وتنزل فيه الرحمة والملائكة وينفر منه الشيطان لأن الملك والشيطان لا يجتمعان so Al-Imam An-Nawawi ó ní Ànábì ní ká máa kírun nínú ilé wa ká máa yan náfílà nínú ilé wa òru lọ́sàn ká máa yan náfílà nínú yàrá wa torí pé kí ni ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run yóò máa sọ̀kalẹ̀ bákan náà ó múyàn jìnnà sí kárí mi tí a bá ń kí náfílà nílé tó bá ń kíná fìlànà mọ́sálásí ó lè jẹ́ kárí mi àmọ́ tí yẹn bá ń kinu yàrá yàn kò ní sí kárí mi ń bẹ̀ bákan náà yẹn nìkan tó wá kọ́ wọ̀nyẹn ń fi rùmí ní òṣèyàn ó tún máa ń lé èṣù máa ń lé ṣètọ́ni kú torí pé kí yóò jìnnà yóò súnmọ́lé yẹn àmàláìkà ò jìnà sí irú ilé yẹn ni so àwọn ọ̀nà yìí náà ni àwọn ọ̀nà tí yẹn máa fi ń lé ṣètọ́ni kù nínú yàrá yẹn ọ̀tọ̀ bá ń wò pé kí ní ń ṣẹlẹ̀ tó bá tiẹ̀ ti ń kọ́kọ́ máa ń kírun nínú ilé rẹ̀ tó yan náà fìlà nínú yàrá rẹ̀ ìwọ́kàn rẹ̀ ọba lẹ̀ pé á ah, ṣètọ́ni mi gbélé kò tí ò sí sàárè nínú yàrá rẹ̀ àbí inú ilé yín ṣètọ́ni ọba yín gbélé tó ọ̀nà ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn ọ̀nà alákọ̀ọ́kọ́ lélẹ́yìn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni kíyàn máa ṣe ẹ̀ wá kú bí wọ́n ti wá ṣọ́ ara yẹn gangan níbi bákan náà tí a bá fẹ́ wọlé ẹ̀ inú ilé a'udhu bi kalimati Allahi tammati min sharri ma khalaq kí ọ̀ka mẹ́ta sí ní tí a pé ṣé kẹsìkẹ́ tọ́lá náà bí ní gbogbo ẹnìkọ̀ọ̀kan yín tó bá sọ̀kalẹ̀ síbì kan tó wá sọ pé a'udhu bil kalimati Allahi tammati min sharri ma khalaq anábì ní aburú ò ní ṣe nìyẹn títí tó fi mú kù nínú ilé yẹn so omi pété yẹn wá ti ń ṣe yẹn ìyẹn ti wá ìṣọ́ níbi aburú àwọn ẹ̀ṣẹ̀ ìtọ́ nìyẹn ti protect inú ilé yẹn nìyẹn wọ́n ti protect tó yí òun báyẹn so báwo wá ní ìyẹn gángan ni ó ṣe protect ara rẹ̀ tí ṣe ṣọ́ra rẹ̀ tí ní jẹ́ kí ọwọ́ àlejànú kó lè súnmọ́ òun kí aburú rẹ̀ kó má ṣe òun so òun náà ni pé ẹ̀rí pé tí mo sọ lẹ́ẹ̀kan ní protection kankan ìgbà mo fẹ́ dé yìí so òun náà ni pé kí wọ́n máa ṣe a'udhu billahi minash shaytanir rajim hmm, kí wọ́n dúnlé máa láti máa ṣe wọ́n dúnlé so Ànábì sallallahu alaihi wasallam ní pé ẹ wo arákùnrin kan níjọ́ so hadith yẹn sábìtì bin sabit adiyi bin sabit adiyi bin sabit lọ́dọ̀ suleiman bin sort ọlọ́gbọ́rọ̀ yìí wá oníhun jòkó pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọn làwọn ọkùnrin méjì kan wá ń búra wọn ń jà ó ní fàhmọ́rọ̀ wájú o àṣìdí ìmá wẹ̀ntẹ́fẹ̀kẹ́t àwùdájúhu ojú rẹ̀ ti pọ́n iṣan gbogbo pálíkẹ̀rẹ̀ ti dìde anabi wa sallallahu alaihi wasallam anabi ní ẹwọ ọmọkùnrin yìí nǹkan ti ń ṣe nù ọ́ anábì ní inni la a'lamu kalimatan law qalaha la dhahaba anhu ma yajid mo ti mọ́gbọ́nà kan tó bá ilé wí nísìn ṣe rí gbogbo tí ń ṣe òun mi pé ṣètọ́nù tí ẹ̀rí kúmọ̀ sọ́lẹ̀ kan pé ṣètọ́nù máa ń gba bìbí inú wa àwọn àlùjọ̀nù máa ń gba bìbí inú wa anábì tó bá ilé wí la dhahaba anhu ma yajid tí ń ṣe yẹn bó di pé ó ti di ìbínú ìbínú wèrè ti fẹ́ ṣẹlẹ̀ sí tó bá ti wí kí ni ti lọ anábì ni law qala a'udhu billahi minash shaytanir rajim dáàbà àìnìhù máa yẹ̀jìdì tó bẹ̀rẹ̀ sọ pé a'udhu billahi minash shaitani rajim gbogbo nǹkan tí ń ṣe òun yóò sì kú mẹ́kùn ní dààmú rẹ̀ mọ́ tó eléyìí náà ni nǹkan tí a fẹ́ kí ó yẹra lónìí a ti bẹ̀rẹ̀ mẹ́rin yẹn fún nǹkan tí a ń pè ní àwọn kọ̀ọ̀kan tí ń wọlé náà so dákun àwọn tàbí fẹ́ bèèrè ká bèèrè bèèrè straight olùkọ́lọmọṣà ìbáni ìbádà náà alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹbí béèrè ìfúnfẹ́ béèrè pé ní ǹjẹ́ orin gbígbọ́ gan-an tó nílù tó níjà tó ní gbogbo àwọn instrument bìyìdìnnìlá bìyìdìnnìlá máa débẹ̀ àmẹ́jì kí n dá yín lóhùn sọ ọlọ́run ṣàyìn lẹ́sàn-án rẹ̀ ṣe rí lára nǹkan tó mọ́ tó ń fa ṣẹ̀tọ́nù àwọn àlejò náà súnmọ́ èèyàn nínú ni àwọn music fi gbọ́ kí wọ́n gbọ́ torí pé kí ni Ànábì sallallahu alaihi wasallam sọ wípé àwọn ṣayatin wọ́n máa ń gbádùn irinṣẹ́ irinṣẹ́ ṣẹ̀tọ́nù náà nù ni ìkọlọ̀ mọ́ṣá ṣe àánú rẹ̀ fún náà mi. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah ẹ̀kùn ilé ìgbìmọ̀ ní mi pé ṣé àfàgàlà ṣe ń gbà fún yẹn kí n sọ pọ́lì ìjọba dá kí yóò wà tàbí jáde ìjọba sọ. tí wàá ṣe kí ni. tí yóò ṣe kí ni. tí yóò ṣe ìkọ́dù rẹ̀ kalẹ̀. tí ó rìkọ́dù rúkìá bí. wọ́n á ní kẹ́ni ọmọ gbọ́ ṣe hmm, rí rírìkọ́dìn kò lágbára tó kéèyàn ó sọ direct kéèyàn kà fún yàn direct so kò lágbára tó tó ti yé báwọn kò lágbára tó rárá kò wá effective tó tí kí èèyàn kà fún ẹ̀dá rẹ̀ tàbí kẹ́niyàn kà fúnra rẹ̀ kódà kẹ́niyàn kà fúnra rẹ̀ kí lágbára tó kó mọ́ lágbára ju kẹ́kà fún èèyàn lọ. naam. Assalamu alaikum. aleykum salaam wa rahmatulah. ẹ pé tó ọlọ́run ò ní jẹ́ bàjẹ́. ẹ káàbọ̀. abdulrasaq ẹlẹ́gbọ̀n sọ́dẹ̀. Hmm, ọ̀gá ńlá ikú kọ̀ǹkan èèyàn jò èèyàn dúró nísìn tí hmm. wọ́n ń bọ̀ wá hmm. kí nìkan tẹ́yìn ó wí kí ó fi padà àlejò fi pòórá. ẹ sàcúdù bí láì mìíràn ṣètò ọ̀nà rẹ̀jìn tí yẹn bá ti sàcúdù bí láì mìíràn ṣètò ọ̀nà rẹ̀jìn tí òbí ọ̀bá rán tí kí yẹn ti kúrò àdúrà bí fọlá kúrò àdúrà bí náà kí yẹn ṣe bí ìdìnnìlà yóò pòórá pẹ̀lú ògùn ọlọ́run ọba. naam. hello. hello. aleykum salaam. àgbà kẹ́mi láti ẹ̀gbọ́n lóko. naam ẹ káàbọ̀ ǹjẹ́ ó dáa ká ṣe òkú níbi bọ́ọ̀kọ̀tà lẹ́kùn lọ. bọ́ọ̀kọ̀tà ṣe rí èyí tó dáa jù ẹgbẹ́ òkú lọ sí etẹ́ àbẹ́ni tó bá ṣe pé nínú fámìlì wọn wọ́n ní káàgbàlá káàgbàlá tó yẹ pé ìtẹ́ òkú nìkan náà máa tún síbẹ̀ sòrú nǹkan yẹn ń bẹ nílọrin dáadáa nígbà kan tó yẹ pé ilé kọ̀ọ̀kan máa ní káàtẹ́ wọ́n ní wọ́n ní sàárè wọn tó máa sin òkú wọn sí kì í ṣe inú ilé ẹnì kankan tó wọ́n kàn yọ kalẹ̀ ni tó ẹni tí ò bá ti nílò yẹn ẹ máa gbóòkú lọ sí tẹ́ so kọ́lọ̀ kó ṣàánú fún wa. àwọn àríkò àríkò sọ̀rọ̀ àmọ́ ọ̀sán. ìyá ti láìní láti jà tàtà. náà mẹ́ka wọ̀rọ̀. àdìgbẹ́ ẹsẹ̀ ọ̀gá. ó ní tí èèyàn bá rọrùn sùn náà láti hmm. ẹ̀nà náà máa ń kọ́ jẹ. Hmm, ó máa ń fa ara àwọn nǹkan tí ayẹwo ń jẹ́ sí symptoms àbìjẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ ni ṣe pé orin òní nọ́mà yóò ti lọ sọ pé táwọn nìkan kò ṣe é kó làwọn tó lè so bẹ́ẹ̀ ni àwọn ìjànú máa ń ṣe bẹ́ẹ̀ ni fún disturb ẹ̀sìn òní jẹ́ kí wọ́n wá tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí n gbé last call yìí. aleykum salaam. àtòkọ́ dúró lórúkọ tèmi ọmọ dọ́kà lágbèsè lórí. naam ẹ káwọ. Um, ìbéèrè sí ìbéèrè ìbéèrè rẹ kan. Hmm. ẹ dákun ẹ làgbẹ̀ bóyá ìbílẹ̀ mọ̀ ń fẹ́ ṣe sí àfihàn nísìn. kó wá jáde pé ìmọ̀ àtàlùbọ̀ nìyẹn àwọn àjọ ń sọ̀rọ̀ ìmọ̀ wọn á rìkọ́dù ẹ̀ kalẹ̀. sẹ́rí máa dé bẹ́ẹ̀ sẹ́rí máa dé bẹ́ẹ̀ sẹ́rí kí wọ́n rìkọ́dù àlùjànnú àlùjànnú ìjọ ń sọ̀rọ̀ irọ́ lọ́pọ̀ jù mẹ́ o irọ́ lọ́pọ̀ jù mẹ́ o yálà ya irọ́ náà lọ́pọ̀ jù mẹ́ o gbẹ́ntẹ́ tẹ́ bá ń sọ pé èmi ń sọ̀rọ̀ pẹ̀lú àlùjànnú irọ́ ni o so mò ń bọ̀ wá síbẹ̀ bí nìlà so ẹni yẹn dẹ̀ tún mọ́kọ́ fẹ́ mọ́ lu àyàn jìbìtì torí kí ló ń rìkọ́dù rẹ̀ fún lẹ́lẹ́ náà kí ló ń rẹ́dí láti mọ bá àlùjànnú sọ̀rọ̀ fún so tí n bá dé di rúkìá gangan bí nìlà màá débẹ̀ so pẹ̀lú ògbọ́lọ́wọ́ ọba àwọn tí a bá fẹ́ mí kẹ́ pè mí sí orí nọ́mbà zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine فتح صار من داك بلك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته